أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله والصلاة والسلام على رسول الله wabaad adukpẹlẹ sí ọ̀dọ̀ دولون ọlọ́run ọba tí ó tún sọ wa di òru ẹlẹ́ẹ̀karùn báyìí òun náà lọ́ba tí a dúpẹ́ fún atọ́rọ àlékún kí àti ìgẹ̀ fún aṣíwájú àná nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí wa muhammad àti àwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ọkùnrin àti ní obìnrin ní inú ilé ipe atúnkù àmùjúbà ètò dáwàtúlẹ̀ hak tí a nìkọ̀ọ̀kan wa tí a ti ń retí èyí tí Central Mosque yana Bodija tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́nà balikọ́lá kí ọba ní san àwọn ará mọ́ṣáláṣí náà ní ẹ̀san olóore so bí wọ́n ṣe ń jẹ́ kí a rí àǹfààní àwọn ustasuwa ìmáàmù àgbà ustasuwa múbíẹ̀yà bí wọ́n ṣe ń jẹ́ kí a rí àǹfààní wọn jẹ kọ́nà balikọ́lá kó jẹ́ kí a rí ẹ̀mí ustasu náà lò pẹ́ so ní òwúrọ̀ tòní gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní àná ipe wọ́n ti ń bá ní fi àwọn ìdáhùn sí ìbéèrè tí à ń ó ń tọmọ lọ́wọ́ mọ́sálà yìí nǹkan tí ó fẹnu díẹ̀ ni torí àlọ́ jẹ́ pé asùndì òwúrọ̀ ti òní láti lè bá àgbọ́ àlàyé lórí rẹ̀ kọ́mọ̀dé yìí pé àtúndọ̀ pàdé ọlọ́run lẹ́yìn tí ó du àwọn ẹrù tó yẹ ká ti túlẹ̀ látàyé tátùn wá di làlìkàmọ́ kọ́lọ̀ kọ́ sànù nìkọ̀kan wá bilé so pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn stars wa wọ́n mọ̀ bá ní yànnànà ìdájọ́ aláboyún àti ẹni tí ń tọ́mọ lọ́wọ́ wọ́n tún mọ̀ bá ní tẹ̀síwájú àmọ́ gbọ́ àlàyé léè lẹ́nu àwọn stasi wa Suleiman Muhammadu Awwal Amubiyaya tí wọ́n jẹ́ ìmáàmù fún masilasi Central Mosque Yana Bodija falyatafaddal. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pọ̀ fún Allah subhanahu wa ta'ala tó tún wá padà sí orí ètò yìí ní ayọ̀ àti àlàáfíà atọrọ àlékún ìkẹ́ ọlọ́ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ ọba láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa pẹ̀lú ànọ́lọ́ subhanahu wa ta'ala á tẹ̀síwájú lórí ìbéèrè arábìnrin wa kọ́lọ́mbà ní sẹ́nẹ̀ sọ̀rọ̀ lórí láti ìlú èkó lórí ìdájọ́ tí ń bẹ fún obìnrin tí ó lóyún nú àti obìnrin tí ó ń tọ́mọ lọ́wọ́ kí ni ìdájọ́ tiwọn lórí ààwẹ̀ tí wọn ò bá ti lè gba ààwẹ̀ àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala kọ́ba ní sàn àwọn àfa wa ní ẹ̀san olóore gẹ́gẹ́ bí asebọ̀rọ̀ ìbọ̀ ní ànátẹ́lẹ̀ insha allah ta'ala wípé ọlẹ́tọ̀ nítorí pé ntọ́lọ́fà sọ̀rọ̀ sálàm ntọ́rọ̀rùn pọ̀ ni ẹ̀sìn yìí a máa ń sọ gbogbo ìgbà náà tuntun sọ ẹ̀ńbàṣẹ̀ ìsìláàmù títí títí tí tó fi wá bọ́ ọkọ̀rọ̀ tí ń sunkún wọn ni kí ni ń pọ̀ lẹ́kún ó ní ìsìláàmù yìí lọ́kẹ́kún àwọn àfáàní tẹ́ ẹ bá lọ rí tú ọ̀rọ̀ wò ẹ́ rí pé ti kí àìmọ̀kan bẹ̀sìn ni ibi àbá ti ka àìmọ̀kan bẹ̀sìn ibẹ̀ ni ọ̀nà ó ti pinmọ́ lọ tómi èèbó òde lójú rẹ̀ àkọ́kọ́ aláboyún ọlẹ́tọ̀ fún aláboyún kọjá àwẹ̀ ọlẹ́tọ̀ fún obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ kó nù òsèkínni o kó nù ọjà àwẹ̀ kódà káàrí ọmọ sàn méjèèjì nítorí pé ẹni tó lóyún ọnú kó febi pa inú yìí ó ṣeéṣe kó padà nílà bí bá sì ti nílà yóò ní ọmọ la àgàgẹ́ tó ti wà ní aboyún ọwọ́ gbẹ̀yìn nítorí pé ìfi ebi pa oyún ìfebi pa inú fún aboyún ó ṣeé ṣe kọ́ máa lapa níbi dídàgbọ́ ọmọ tí ń bẹ́nu rẹ̀ yẹn kọ́mọ ọlọ́mọ kọ́mọ lọ ranmọ nìkan ìyẹn lójú kan bákan náà ojú kejì ẹnikẹ́ni náà ó ara obìnrin ọmọ gbè ma mọ́ bákan náà obìnrin tó ń tọmọ lọ́wọ́ tó ń nà tó bá jẹ́ wípé dandan dandan gbà wẹ̀ ni ó ṣe kọjá pé ó lè ṣe kọjá ààwẹ̀ yóò máa dín pípọ̀ wàrà tí ó máa jáde nígbà ìyàwó obìnrin tí ó máa dínkù nítorí eléyìí ni ló fi jẹ́ wípé lára ìkẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ìdẹ́wọ́ rẹ̀ fún wa fún àwọn méjèèjì wọ́n lẹ́tọ̀ọ́ láti máa já ààwẹ̀ nínú Ramadan ṣùgbọ́n kí wàá ní ìdájọ́ ààwẹ̀ wọn jẹ àkọ́kọ́ ná àwọn àfọ àpín tó lè máa ṣẹlẹ̀ sí aboyún àtọmọ rẹ̀ àtẹ̀ntì ń tọmọ lọ́wọ́ àtọmọ rẹ̀ tí ń tọ́lọ́hún wọ́n pín sí mẹ́ta wọ́n ní àkọ́kọ́ ó ṣeéṣe kọjá wípé ìmọ̀ jáwé aláboyún yìí tàbí ìjáwé ẹni tí ń tọmọ lọ́yìí torí ara àwọn méjèèjì òní kọ́dà kò sì tọmọ ń bẹ̀ ojú kanu ojú kejì ó ṣeéṣe kọjá wípé ntọ́fà àlámọ̀rí gangan wọn ò rí tara wọn rò kìí ṣe torí taboyún kìí ṣe torí ẹni tí ń tọmọ lọ́wọ́ yìí aláboyún gangan tọ́mọ rẹ̀ ní ń bà lẹ́rù tọ́mọ tí ń bà lẹ́rù tàbí ẹni tí ń tọmọ lọ́yìn náà kọjá pé ọmọ rẹ̀ náà ní kíni o òní ń bà lẹ́rù ojú kejì nu ojú kẹta sì ni kọjá wípé bálábọyún ṣe ń bẹ̀rù ẹ̀mí ara tiẹ̀ tọ́rẹ́ náà bẹ́ẹ̀ náà ni tó ń bẹ̀rù ti ọmọ tí ń bẹ́nu rẹ̀ kó kó méjèèjì pọ̀ tàbí ẹni tí ń tọmọ lọ́nà bó ṣe ń rẹ òun náà sára bẹ́ẹ̀ náà ni tó ń bẹ̀rù kọ́mọ̀jẹ̀ pé kíní ọ̀fà padà affect kíní o ọmọ òun tó ń tọ́ lọ́wọ́ náà ojú mẹ́ta tí ó ní nìyẹn báyìí ọ̀nà márùn-ún ó ìdájọ́ tí àwọn àáfàá tí wọ́n gbẹ́gbà rẹ̀ wá lórí ọ̀rọ̀ àwọn méjèèjì mo fẹ́ ká gbọ́ wáyé pípọ̀ dáadáa láàrin yìí o ọ̀rọ̀ márùn-ún ó ní àwọn àáfàá sọ lórí wípé bí aláboyún tó ti ń lọ rè jáwèé ní Ramadan tí obìnrin ti ń tọmọ lọ tí ti ń lọ rè jáwèé nínú Ramadan kí ni ìdájọ́ àwọn méjèèjì ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àáfàá sọ lórí eléyìí ni wípé alayhi mal qada àwọn méjèèjì wọ́n máa gba àwẹ̀ yìí padà tí ó bá sí rọmọdọ́n mọ́ wọ́n ní ìtọ́ àm wọ́n sì tún máa bọ́ọ̀yàn nù rọmọdọ́n àǹkúlì yawmin miskinan wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan fún ojoojúmọ́ táwọn méjì ṣe kíni o tí wọ́n jọ fi ń já àwẹ̀ nǹkan méjì ni wọ́n papọ̀ fún wọn níbi ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n máa tí wọ́n bá ti lè ń jáwèé wọ́n mọ̀ pé àwọn máa bọ́ aláìní kọ̀ọ̀kan jojúmọ́ a ti sàlàyé bí bọ́ì níbi ọ̀rọ̀ àgbàlagbà ní àná tó sì clear insha Allah ta'ala bákan náà wọ́n wá gba iye tí wọ́n bá já iná padà nígbà tí ó bá sí Ramadan mà ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé wọn ò ní bọ́ọ̀yàn o wọ́n máa gba àwẹ̀ padà ni tí ó bá sí Ramadan mà ṣùgbọ́n àwọn tí wọ́n sọ wípé tí bá ń jẹ́ pé wọ́n ń jáwèé ọ̀rọ̀ àkọ́kọ́ tá a sọ nìyẹn o táwọn méjèèjì bá ń jáwèé wọ́n padà máa gbà wẹ́yí padà wọ́n tún wá máa bọ́ọ̀yàn kí ló fà á tí wọ́n fi fi ìbọ́ọ̀yàn sí ìbọ́ọ̀yàn yìí wọ́n fi sí lọ́nà wípé àwọn náà tún fi kọ́ ìdù sí àwọn tí wọ́n lọ síbi ọ̀rọ̀ yìí wọ́n fi ṣe kí ni o wọ́n fi kọ́ ìdù sí kí là ń pè ní kọ́ ìdù clause wọ́n fi òǹdè wọ́n fi dè lọ́nà wo wọ́n ní alákọ̀ọ́kọ́ tó bá lè mú àwọn méjèèjì tó jẹ́ wípé àǹtúfìrọ̀ khawfan ala anfusihima tó bá lè jẹ́ pé aláboyún àtẹ̀ntì ń tọ́mọ lọ́wọ́ tó bá jẹ́ pé ẹ̀mí ara wọn ní ní ni wọ́n ń bẹ̀rù fún tí wọ́n fi lọ rè jáwẹ̀ wọ́n máa san àwẹ̀ yí padà ní wọn ò ní bọ́ọ̀yàn ọ̀rọ̀ pé wọ́n bọ́ọ̀yàn táwọn fi kún yìí àwọn fẹ́ clear rẹ̀ wọ́n rọrọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àǹtúfìrọ̀ khawfan aláwàlàdẹ yìí mà kọjá pé àwọn méjèèjì gan ọ̀bẹ̀rù ẹ̀mí ara wọn nìkan wọn ọ̀bẹ̀rù ara wọn gan kò sí ọ̀rọ̀ ẹ̀bẹ̀rù àwọn ń bẹ̀ ẹ̀rù ọmọ inú kálukú ń bẹ̀rù nínú àwọn méjèèjì wọn náà méjèèjì tẹkidiyan wọn san àwẹ̀ tí wọn bá jẹ́ ìpadà wà tútù ìmáàní likuli yaomi miskinan wọn tún wá padà máa bọ́ aláìní padà níjoojúmọ́ lẹ́yìn gbàtọ́ pé wọ́n tún padà gba àwẹ̀ yìí padà nígbà tí rọmọdọ́n bá lọ ṣùgbọ́n tá a bá ní wọ́n gba àwẹ̀ padà eléyìí ò clear wọ́n ní ṣùgbọ́n nígbà tẹ́ bá tún wọ́n máa bọ́ọ̀yàn níjojúmọ́ kí ni wọ́n fọ bíbọ̀yàn jojúmọ́ wọ́n nítorí pé lè anáhùnmá àtọ̀rọ̀ta lè maslahati lẹ́yìn nítorí wípé n tó gbé wọn mọ́gbàwẹ̀ ní ọ̀rọ̀ kejì òní wípé wọ́n jáwẹ̀ nítorí ìwà fún ẹlòmíì kìí ṣe nítorí ara wọn lọ́nà wo lèèyàn fi máa ń jáwẹ̀ nípa pé èèyàn fẹ́ wà fún ẹlòmíì nínú Ramadan lọ́sàn án mẹ́jẹ̀ká rí wàhálà ẹnìkan já kànga ní ń pariwo ẹgbà mí ẹgbà mí ẹgbà mí ẹnìtọ́ wá jẹ́ géńdé tí mẹ́mẹ́ tó lè bá wọn yọ ẹnìkan náà ní láàrin àwọn obìnrin tọ́pọ̀ ni ilẹ̀ ní ti já sí kànga ní ń pè ẹgbà mí ẹgbà ẹnìtọ́ wá lè yọ ẹgbẹ́ ẹ̀dàkùn aago mẹ́fà òǹlà wà báyìí ìhìn lè bọ̀ kànga báyìí àfi tí ń bá lè mú mi ara tèmi gan gbóná gan rẹ̀ kí n má wàá lọ rè jábọ́ sínú kàkà wọn pé agbára tèmi gan ah àwọn èèyàn wá ń pé ah ẹni yìí tó bá sì lè mú mi yóò sì la okun nú láti lè bá ní fún ẹni ìbóde ẹni yẹn ó gba omi yóò mú yóò wà lọ rí bá wọn yóò ń tàn jáde padà irú ẹni yóò padà àwọn àfààní ń tó yẹ pé kèé ṣe kó tinú ara rẹ̀ wá láti jáwẹ̀ ọjàwẹ̀ nítorí ẹlòmíì ni ìpẹrù ẹni báyìí yóò padà bọ́ ẹnìkan padà ní ọjọ́ òun ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ yìí dáadáa kéèyàn ọ̀pọ̀ ń fẹ́ kọ̀ láti yọ ẹni tí ń bẹ́nu wàhálà ọ̀rọ̀ míì lòdìdí lélẹ́yìn ṣùgbọ́n ká má bàa máa da ọ̀rọ̀ yìí papọ̀ àwọn àfáàní ń tọ́ba ti lè mú olóyún àtẹ̀ntì ń tọmọ lọ́wọ́ tí èbá ṣe pẹ́rù ara wọn ní bá ń bá wọn tí wọ́n bá fi lọ rèé jáwẹ̀ kẹ́pẹ́ torí ọmọ nìkan ni wọ́n padà máa bọ́ọ̀yàn padà yàtọ̀ fún pé wọ́n pinlẹ̀ gba àwẹ̀ tí wọ́n ṣe kí ni o tí wọ́n já yẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé ìdá àfutọ́rọ̀ta lí maslahatihima wà maslahati aliwaladi alijanini awitifli alẹ́

ntọ́sẹ̀lẹ̀ ni wípé ìyá náà ni ẹjẹ́ alẹ́ ọmọ mọ́ ìyá ni ẹjẹ́ kí ni o ẹjẹ́ alẹ́ ọmọ mọ́ tá a bá ti wá alẹ́ ọmọ mọ́ yà á jẹ́ pé ìdájọ́ yóò wà padà sí kí ni o yóò padà sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ gbogbo ìgbà tó lóyún bá ti ń padà ń lọ rè jáwẹ̀ nítorí ara rẹ̀ ẹni tí tọmọdé bá ti ń jáwẹ̀ nítorí ara rẹ̀ yóò máa san àwẹ̀ padà lọ́dọ̀ àwọn ṣùgbọ́n kò ní ìbọ́yàn ṣùgbọ́n yóò bọ́yàn o nígbà wo nígbà tó bá jẹ́ pé torí ọmọ nìkan òun ló fi lọ rè jáwé kìí so torí ara rẹ̀ yálà ntọ́mọlọ́ ni o yálà olóyún ni o yọ́ọ́ máa dáwẹ̀ ń padà yóò sì tún máa bọ́ọ̀yàn kọ̀ọ̀kan níjojúmọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó bá jẹ́ pé torí ọmọ àti torí ara rẹ̀ a jẹ́ pé tá a bá ti fún ìyá ní ìdájọ́ ọmọ náà padà a ti padà síbi ìdájọ́ kíni o alákọ̀ọ́kọ́ nù wípé yọ́ọ́ san àwẹ̀ padà lójú eléyìí ni kò ní bọ́ọ̀yàn ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn àfa àsọ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀ ń bẹ̀rù ara rẹ o ọ̀ ń bẹ̀rù ọmọ o ìǹtọ́ bá ti fi emu aláboyún jáwẹ̀ tó sì mú ẹ ẹ ẹ ẹ ti ń tọmọ lọ́nà jáwẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àwọn méjèèjì ọ̀ máa dá iye tí wọ́n bá dín wọ́n máa dá padà wọn ò ní bọ́ọ̀yàn fún ọjọ́ kọ̀ọ̀kan yẹn o ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ò wípé àwọn méjèèjì wọn ò ní san iye tí wọn bá jáǹbi àwẹ̀ kọ́dà kọjá gbogbo tààtì wọn ò lè gbà wọn ò ní san padà ntí wọn máa ṣe ni al-it'am wọn máa bọ́ aláìní kọ̀ọ̀kan jojúmọ́ òní wọn máa ṣe déédéé iye ọjọ́ tí wọn bá já nínú Ramadan òní àná méjèèjì wọn máa ṣe kíni o wọn ò fi máa bọ́ aláìní kọ̀ọ̀kan ní ojoojúmọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní atafrik bayna hamil wal fi adil mas'ala ká sọ ìdájọ́ olóyún lọ́tọ̀ ká sọ ìdájọ́ ẹni tí ń tọ́mọ lọ́wọ́ lọ́tọ̀ wọ́n ní kí ni ìtumọ̀ eléyìí wọ́n ní ìtumọ̀ eléyìí ni pé alhamilu lọ́dọ̀ ọ̀tíya olóyún yálà ìbẹ̀rù ara ni o ìbẹ̀rù ara ni o òun ọ̀ máa san àwẹ̀ padà kọ̀bọ̀ yẹn yọ̀ọ́ máa san àwẹ̀ padà iye tó bá já ṣùgbọ́n ẹnì tó bá wá jẹ́ pé múrúdíù lòun obìnrin tí ń tọmọ lọ́n tiẹ̀ méjì ni ọ̀ máa wà lọ́rùn tiẹ̀ alayha alqada wal it'am yóò san iye ntọ́ bá já padà yóò sì máa bọ́ yẹn dojúmọ́ ìgbà tí fi ń jáwẹ̀ náà déédéé ntọ́ fi já ìwẹ̀ wọn yóò máa fi bọ́ aláìní ní dojúmọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òní wípé ntọ́bẹ̀ mọ́lóyún jáwẹ̀ tọ́bẹ̀ mú ẹni tí ntọ́ màlọ́ jáwẹ̀ láàlẹ́ yìí máa ṣe láàlẹ́ yìí máa láàkọ̀tọ̀ wala ìtàn ọ̀kọ̀ọ̀kan nù kò sì lẹ́ni kọ̀ọ̀kan tí yọ̀ọ̀mọ̀ sí kíni o tí yọ̀ọ̀mọ̀ bọ́ ń dojúmọ́ púrógámù ọ̀rọ̀ orí rédíò ni àti tàwa sáà ká máa lúwẹ̀ sí lúwẹ̀ sàn lórí ọ̀rọ̀ yìí kò ní rọrùn púpọ̀ ṣùgbọ́n nígbà tá a jọlọ̀jọ̀bọ̀ a rí wípé ọ̀rọ̀ méjì ìlókùnlẹ̀ tá a fẹ́ rí pọ́ lágbára jù nínú ọ̀rọ̀ márààrin ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà méjèèjì sì jẹ́ bíi wọ́n jọ jẹ́ bíi wọ́n jọ kọ̀yìn síra wọn ọ̀rọ̀ àkọ́kọ́ náà ni wípé yóò máa bọ́ yóò máa bọ́ yàn padà yín déédé nǹkan tí ọba já kò ní gbá àwòyẹn padà mọ́ ọ̀rọ̀ kejì òun náà ni wípé kò ní bọ́ yàn o yóò gbá àwẹ̀ yìí padà ni déédé ntọ́ba jáun yóò gbá àwẹ̀ yìí padà tá a wo ẹ̀rí tí àwọn tí wọ́n sọ wípé ẹni yóò máa bọ́ yàn padà ẹ̀rí tí wọ́n mú wá òun náà ni ọ̀rọ̀ hadith abdullahi bin abbas àti ọ̀rọ̀ abdullahi bin umar àwọn ẹ̀rí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n a tètè sọ bóò ni abdulabina abasi ṣe gbọ́rọ̀ ìgangan wa nígbà tí arásọ̀ tàbí àǹbá ní sọ̀rọ̀ àdúrà ni wípé a'udhu billahi minash shaitonir rajim wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ẹ̀yin tẹ́ ẹ báragbára láti gbà àwẹ̀ tọ́wọ́ ajẹ́ wípé àsọ wípé àáyà ìlọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ni tọ́ka wùyìn pé kẹ́ ẹ má gbáwẹ̀ ẹ̀yà ẹ lágbára àti gbàǹtòótọ́ ẹ̀yà máa bọ́ aláìní kọ̀ọ̀kan níjọ ojúmọ́ ṣùgbọ́n a padà sọ ń gbẹ̀yìn wípé àyà yìí alọ́sọ̀tà láti padà fi mí sọ di ọ̀rẹ́ yẹn fún wa èyí ó ti clear láti àná tá rẹ̀ abúlábùnà bá sì wá ní kánàtì rúkṣọ àyà yìí kánàtì rúkṣọ tán lè ṣèkì alikẹbìrì wàlmọ́rọ́àtì alikẹbìrọ wọn ni àyà yìí ó jẹ́ ìdẹ́wọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìdẹ́wọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìfúnni ní gbẹdẹmukẹ ẹ̀sìn lò ni àyà yìí wọ́n máa jẹ́ fún àgbàlagbà lọ́kùnrin tàbí àgbàlagbà ní obìnrin wáhùmá yutikọ́ni siyama yuftirọ́ni wa yutuimani kúlà yaomi miskinan àwọn méjèèjì wọ́n máa bọ́ aláìní njojúmọ́ wàlmúrúdì ṣùgbọ́n o obìnrin tí bá ń tọmọ lọ wàlúhùbúlà àti obìnrin tó lóyún nú ìdá khafata ala awladihima tẹ́rù pé nǹkó sọmọ inú àwọn ìtàbí ọ̀sọ̀mọ tí mò ń tọrọ ìbá ń ba ọkọ̀ kan náà méjèèjì àtọrọ̀ ta méjèèjì ọ̀ padà jáwẹ̀ wà àtọ̀ àmà ta wọ́n sì máa bọ́ yẹn ń jojúmọ́ abúlábùnà bá ń gbàtọ̀ sọ̀rọ̀ yìí kò sọ́mọ wípé wọ́n sì padà tún wá san ààwẹ̀ padà kódà àwọn àfààní nínú ẹgbàá wa tí wọ́n gbà wá lórí ọ̀rọ̀ bí abúlábùnà bá bí ṣe máa ń ṣe lórí àlámàrí Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma kọ́dà a máa pa a máa pa àwọn ẹrúbìnrin rẹ̀ láṣẹ wípé ẹ gbọ́dọ̀ pé ẹ gbàwẹ̀ pẹ̀lú pé bóyá ẹ lágbára àti wàlídà fún tàbí ṣubúlá obìnrin tó bá lóyún nú Abdullah ibn sábà máa ń sọ fún wọn wípé anti bi manzilatil kabiri alladhi la yutiqu siyama fa aftiri wa at'imi an kulli yawmin ní sasọ ìmìnìhìntọ abdulayi abbas ma sọ wípé má gbààwẹ̀ o sì ní san padà ọ máa bọ aláìní ní níjoojúmọ́ òun ni so abdulayi umaru náà sì kíni o náà máa ń ṣe bẹ́ẹ̀. ìdán ọ̀rọ̀ yìí bákan náà wọ́n sì tún mú ẹ̀rí kan wá pẹ̀lú riwaya ti imaamu ahmadu gbawa nu musnad àti abu dawud nu sunanu rẹ̀ àti imaamu tirmidhi àti imaamu nasa'i wabnu maja an anas bin malik radiyallahu ta'ala na ardọ tọ́jọ́ wípé ọ̀run sọ wípé inna allah wadu asiyam allah subhanahu wa ta'ala ó ti ṣe ó ti mú àwẹ̀ kúò ní ọrùn anil hubula walmurdi ó ti mú àwẹ̀ kúò lọ́rùn ta ni o lọ́rùn obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ tàbí obìnrin tí olóyún nu so tá a bá wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó nípa tó sì ní agbára pípọ̀ kọ́dà ó ní ọ̀rọ̀ tí ìmáàmù wa aṣọ́lẹ̀ alámàlbani tí wọ́n dúró lórí wípé obìnrin kò ní í gbààwẹ̀ padà yóò máa bọ́ọ̀yàn níjojúmọ́ ni tó a jẹ́ pé olóyún tàbí ntọ́mọlọ́ ni òfin gba ààwẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tó náà tó nípa òun náà ni wípé yóò máa gba ààwẹ̀ yìí padà ní iye dédé tí ọba já kò ní í bọ́ọ̀yàn o lẹ́yìn Ramadan yóò máa gbà á padà ọ̀rọ̀ yìí náà nípa pípọ̀ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n lọ síbi ọ̀rọ̀ yìí kọ́dà lára àwọn nǹkan tí wọ́n fi sí ẹ̀rí lórí eléyìí wípé hadith abdul abbas ta mú wálé ẹ̀kan tí ń sọ wípé ṣùgbọ́n olóyún o àtẹ̀ntì ń tọmọ lọ́wọ́ táwọn méjèèjì bá ti lọ rè jáwẹ́ o wọ́n máa padà máa bọ́ aláìnílójúmọ́ ni wọn ò ní padà máa ṣe kíni o wọn ò ní padà máa gba ààwẹ̀ padà àwọn àfọ àfẹsùn lórílẹ̀ yìí wípé ẹni tó mú un Eh, eh, eh, gbólóhùn òní padà máa gba àwẹ̀ padà abdullahi bin abbas kò sọ bẹ́ẹ̀ nínú rìwáyà yìí wọ́n ní nítorí wípé ó ti wà màálùmù lọ́dọ̀ wọn wípé kọ̀dọ̀ òpinlẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ ní òjè kí abdullahi bin abbas sọ ni o kọ́ padà wà á dá ọ̀rọ̀ sọmọ́ lórí ọ̀rọ̀ pé wọ́n máa gba àwẹ̀ padà lára ọ̀rọ̀ míì tó ọ̀rọ̀ usuli tí ó wípé àwọn àáfàá tí wọ́n tún mú wá lórí pé obìnrin ó padà máa dáwẹ̀ padà ni kò ní bọ́ kí o kò ní bọ́ọ̀yàn òun náà ni ọ̀rọ̀ pé Allah subhanahu wa ta'ala ó sì gbígbà àwẹ̀ lọ́ràn lórí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan kọ́dà tẹ ẹ dórí aláàárẹ̀ àti ẹ ti ń travel ọkàn yọ̀n àti arìnrìn àjò ọkàn yọ̀ǹda fún wọn lásìkò Ramadan wípé tẹ́ ẹ̀ bá lè gbàwẹ̀ lásìkò yìí torí àwẹ̀ torí àárẹ̀ tàbí torí ìrìn yìí fa iddatun min ayamin ukhar ẹ gbà àwẹ̀ yìí padà nígbà wo nígbà tí ó bá wípé Ramadan bá lọ tán bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì excuse ni a fẹ́ fi tinu kí ni excuse náà àárẹ̀ tàbí ìsìnkàjò tó yẹ pé méjèèjì náà àárẹ̀ àti ìnira òní méjèèjì sí kíni o ló mú lọ́wọ́ bó o wá lé ẹnì tó jẹ́ wípé àárẹ̀ ò ṣe tó jó lóyún nínú àárẹ̀ ò ṣe ọ̀ntọ́mọlọ́ àárẹ̀ ò ṣe òun fẹ́ kò fẹ́ gbàwẹ̀ láti lè ó fẹ́ fún ara ẹ̀ lókun sí i ó ní àlàáfíà mẹ́mẹ́ tẹ́lẹ̀ ó tún fẹ́ búùsì àlàáfíà ara rẹ̀ kún ẹ̀ǹtí mẹ́mẹ́ tẹ́lẹ̀ bóòdì rúurì ó ṣe wá sọ pé wọ́n máa bọ́ yànjọ ojúmọ́ ohun ọ̀wà ní padà pé wọ́n gbàwẹ̀ padà ìdán irú ẹni báyìí kò ní bọ́ yànjọ ojúmọ́ o yóò sì kíni o yóò máa gba ààwẹ̀ padà ni ṣùgbọ́n kí ni wàá ní bẹ́nu kílẹ̀ ẹ̀yìn gbàtẹ́ bá sọ báyìí kílẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ ni túmọ̀ hadithi anasi ta sọ lẹ́ẹ̀kan wípé inna Allah ta'ala wàdọ̀ àṣìyàmà anil hubla wal murdi wípé Allah subhanahu wa ta'ala ó ti gbé àwẹ̀ kúrò lọ́rùn ta ni o lọ́rùn obìnrin tó lóyún tàbí obìnrin tí ń ṣe kí ni o ti ń tọmọ lọ àwọn àfáà sàlàyé lẹ́yìn wípé ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wípé ọ̀ràn yẹn apẹ́ dandan dandan ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀rọ̀ nù Ramadan Ọlọ́run ti gbé kúrò lọ́rùn wọn ẹ máa san padà kò gbé kúrò lọ́rùn àwọn méjèèjì tàbá wa wọnú àwọn tó lọ bí ọ̀rọ̀ yìí bàbá wa Ibn Uthaymin rahimahullah ta'ala àwọn fíìsì bíi wípé tá a bá jọlọjọ bọ obìnrin ó máa gbà àwẹ̀ padà ni kò ní í bọ́ọ̀yàn agbàfà ni wọn bàbá alibadi náà agbàfà làwọn náà wọn lọ síbi wípé àtàwọn míì náà nínú àwọn sálàf àtàwọn míì náà nínú àwọn kọlàf wípé obìnrin ó máa bọ́ọ̀yàn jojúmọ́ ni kò ní ṣe kò ní gbàwẹ̀ padà níbí báyìí olákàlùkù ti wá wo pé èwo ló tẹ̀síwọ̀n jù nínú méjèèjì tá a bá wá lọ síbi pé èwo ni ìbá tẹ̀síwọ̀n jù ní ọ̀nà méjèèjì á padà sínú riwaya tí mo mọ̀ kọ́dúgbà min hadith umul mu'minin aishata radiyallahu anha wa ardaha wípé anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa wípé man mata wa alayhi siyama ẹni tó bá kú tí àwẹ̀ bá ń bẹ lọ́rùn rẹ̀ sọ́ọ́mà anú wàlíyù ẹni tó jẹ́ wàlíyù rẹ̀ yóò padà máa gbà wẹ̀yí padà fún o ẹ ń bá jẹ́ wàlíyù rẹ̀ yóò sì kí ni o yóò máa gbà wẹ̀yí padà fún ta ni wàlíyù èèyàn gangan ọ̀rọ̀ pọ́tà wà fún àsọ̀nbi eléyìí wàlíyù ọ̀rọ̀ tó kó tán náà ni alásùnmọ̀ èèyàn obìnrin tó bá láwẹ̀ lọ́rùn àwọn ìṣùgbọ́n tí wọ́n máa bàwìn lẹ́rú pọ̀jù nígbà tèsí ń bẹ mọ̀ ń gbọ́mọ lọ eléyìí kan àfààní ara wo èdúró ń gbà kọ́ kan èmi nìkan láti lọ́wọ́ wọn ní kankan obìnrin yóò máa mọ ọ̀rọ̀ ẹ̀sìn ni yóò máa mọ̀ pé eléyìí bá ń bẹ̀rẹ̀ mi nígbà bẹ̀rẹ̀ mi gbogbo àti ọ̀bà ti wá jẹ́ wípé nǹkan dídọ́ yóò máa san díẹ̀ díẹ̀ padà yóò sì máa lákọ̀ọ́lẹ̀ ibi ọba wa san tí ọ̀bà irisa tó bẹ̀ jáde láyé sọ́ọ̀mù àdúgbò wà níyì o ẹ̀ ń bá ilá wẹ̀ lọ́rùn ta ni ọmọ bá gbà padà o èèyàn rẹ̀ alásùnmọ́ rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ látòrí àwọn tí ó ọkọ rẹ̀ ni o ọmọ rẹ̀ ni o tọ́kọ̀dà tè mọ́ rẹ̀ eléyìí sì rọrùn fún wa tá a bá mọ̀ wípé à ń ṣe mọ̀rọ̀ àti ẹ̀sìn a sọ wípé dandan dandan ká sọ wípé obìnrin ọgbà wẹ̀ padà báyìí o àìsàn pé dandan dandan obìnrin ọmọ bọ́yàn à ń sọ pẹ̀lú àwọn ẹ̀rí lọ́tò lọ́sì ṣùgbọ́n èmi èntè mi mú tí mo fi sí pípọ̀ jù ó ní wípé obìnrin ọmọ ṣàwẹ̀ padà ni kò ní máa bọ́yàn níjojúmọ́ torí àdìfì ẹ̀wá iṣẹ́ àtọ́padà bá kìí padà nítorí máa bá yín lẹ́rù nípa tí mo wá kú tán kọ́ ẹ̀yìn tó bá wà lóyún kọ́ sọ́ọ̀mà ni wọ̀lí ó sì kọ́dà ìbàjẹ́ one million àwẹ̀ ó sì é gbà lóòjọ́ wọn ó pin náà ni fún gbogbo àwọn tó bá jẹ́ mùsùlùmí ọmọ àyà fún nínú ẹ̀sìn àfikún sọ̀rọ̀ abẹ́lọ́n àṣìṣe kọ́mọ̀dì àṣìṣọ́ kọjọ́ ọ̀járe kọ́ máa jogún àwíyé fún àwa náà kó sì jogún àgbọ́yé fún ẹ̀yin náà la hawla lana wala quwwata illa wasalaamu alaykum wa rahmatulahi alhamdulilayi rabbil alamin wa salatu wa salamu ala rasulillah. a kí àwọn sitasi wa bí wọ́n ti ń bá ní yànnà náà ọ̀rọ̀ ní àti àtàtàrọ̀ kọ́nàbalẹ̀ kọ́lá kọ́ba ní sanwó lẹ́sùn lóore sọ wa tí a béèrè béèrè béèrè pọ̀ gan-an so kọ́nàbalẹ̀ kọ́lá kí ọ́ sẹ́nìkọ̀kan náà lẹ́sùn lóore ìwọ̀nba tí wọ́n lè bá ní dáhùn lónìí òun náà ni wọ́n ti bá ní dáhùn ṣùgbọ́n inshallah ta'ala so láwọn ọjọ́ tó tún kù síwájú wọn ó tún máa bá ní yànnàná àwọn ìbéèrè tí ọba tó wà ńlẹ̀ àmọ́ síwájú kó tó di pé a lọ láàrin ìṣẹ́jú kan péré a sáré jẹ́ kí sùtàṣù wa inú ìbéèrè tí ó lágbára ni pé ìgbà wo lálẹ́ jẹ́ sáré so lásìkò tá a wà ẹ. Eh, alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala sọ̀rọ̀ abadi inshala o tàbí o tẹ̀yẹ pé lè yẹ a tó kílẹ̀ rẹ̀ tọ̀ pọ̀ tá a bá débi àwọn ọ̀rọ̀ ní iwájú ṣùgbọ́n lásìkò yìí níbi àsìkò tá a wà lọ́wọ́ báyìí a lè jẹ sàárì di bíi quarter after five sí seventeen after five gan papa. inshallah rahman kọ́dà tó bá jẹ́ wípé àlábọ́lọ́ ìgbà lọ́ba wa ká sáré mú mi mú kan ó lè wọ Eh, eighteen nineteen twenty gan ma wa lọ́wọ́ lọ́wọ́ àsìkò tá a wà insha allah ta'ala ọlọ́njẹ́ jáde masala. àgbà níbàdàn tọ́ba tó ti ń yàtọ̀ náà gẹ́gẹ́ bí atọ́kùnsẹ́ ń bá ní sọ àátò máa sọ tọ́ba tó ń sún sí ó ń sún sísàlẹ̀ ní kò wá sí òkè wa lọ́wọ́ báyìí bí kó yà bíbí twenty after tàbí nkankan ló ń sìn lọ lọ́ba yìí ní sí insha allah rahman. adúpọ̀lọ̀ sí ọ̀dọ̀ lọ́n so tí wọ́n sọ fún wa ní ti ìlú ìbàdàn ni tí wọ́n sọ fún wa nítorí àwa tá a bá wà ní ìlú ibòmíì so ti ìlú ìbàdàn ni nǹkan tí wọ́n sọ fún wa fáwọn tá ní ìbéèrè kan àbí ètò tí à ń gbọ́ ní àti àárọ̀ ẹ̀ òun náà ni ètò wa Da'watul Haq tí Ìyànà Bódìjà Central Mosque tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tó inú àwọn nǹkan tí ń lọ nínú mọ́ṣáláṣí wa ní Ìyànà Bódìjà òun náà ni hálù kúránì sórí fáwọn ọmọ wa wẹrẹ àti àwọn prógámù fún àwọn obìnrin láti hálù kúránì sórí bákan náà ilé kéwú láti gbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run balẹ̀kọ́lá àti láti lè sọ Lárúbáwá àti láti lè kọ́ nípa ẹ̀sìn Islam ní ọ̀nà tó yè koro tá a mọ̀ sí maru dari àwa tí a bá tó wá ní ìbéèrè kàbí tó ń rú wa lójú ká pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí a jọ kọ́ ọ̀rìn wá sí ilé agodo ní àárọ̀ tòní àwọn náà ni ustasuwa Ismail ẹ̀rọ Allah bákan náà àfàwà sheu Abdulrazak àwọn náà ń bẹ pẹ̀lú wa ustasuwa Abdulwahab alogbo wọ́n ń bẹ pẹ̀lú wa sheu Dhikrullah abu nabila àwọn náà ń bẹ pẹ̀lú wa ẹni tí wọ́n bá ní tẹ́bọ́tìn tí a fi ń gbọ́ ogun nǹkan tí à ń gbọ́ ẹ̀ àwọn náà ni àfàwà ibrahim ẹni tó ń darí ètò ní àti àtàrọ̀ àwọn náà ni àfàwà suleiman ibrahim ẹ̀sà òkè kọ́nà balikọ́lá kọ́sọ́ ẹnì kọ̀ọ̀kan wájú ọ̀la lọ subhanakala muhammadik asharala ilaila ant astagfuka wa atubu ilayk